ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín ògo ìgbàlà ògo ìgbàlà ẹ má gbàgbé àkórí ìwàásù náà ni wípé ọlọ́run orísun gbogbo agbára ọlọ́run orísun gbogbo agbára fún gbogbo ẹni tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń wọlé ẹ má gbàgbé inú ìwé lúkù orí karùn-ún láti ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ kẹfà láti dádúró ó ní mú àwọn rẹ kó o sì tì í sí ó ní ní gbogbo òru àná làwọn fi ṣiṣẹ́ ó ní ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ ó ní èmi yóò ṣe ó sì ju àwọn rẹ̀ sísàlẹ̀ odò ó sì kó ọ̀pọ̀lọpọ̀ ẹja àwọn rẹ̀ sì ya hmm, ìwọ náà gbégbèsè gbọ́ ọ̀rọ̀ olúwa ó ní dánwò kí o sì pé rere ní olúwa bàbá nínú olúwa ó yẹ jẹ́ ká tẹ̀síwájú. ìjìnlẹ̀ kan wà wá ń bẹ̀rẹ̀ tó yẹ ká kíyèsí àwọn tí ó yà yẹn ẹja ò dànù hmm. ẹ̀yẹn ka ẹsẹ̀ yẹn wọ́n sì ṣàpẹrẹ. wọ́n ṣàpẹrẹ ni pé ó pe àwọn èèyàn àwọn tí ò rí ṣe hmm. ní ọdún ìwọ náà wàá gba òṣìṣẹ́. àmín jésù ó oh, mo ní wàá gba òṣìṣẹ́. àmín jésù ó pe àwọn tí ò rí ṣe ó ní ẹ máa bọ̀ ó sì àpẹrẹ. ó sì àpẹrẹ ó ṣàpẹrẹ ó yẹ pé ó sígínà sí wọn. ó ṣàpẹrẹ sí ẹgbẹ́ wọn. ẹgbẹ́ wọn. tí ó wà ní ọkọ̀ kejì. ní ọkọ̀ kejì. kí wọn kí ó wá ràn án lọ́wọ́. kí wọn kí ó wá ràn lọ́wọ́ mo ní àwọn tó máa wọ́n sì kún ọkọ̀ méjì. èèyàn pé nígbà tí ẹ bẹ̀rẹ̀ sí í kó ẹja tí àwọn ẹyọ kan gbé ọkọ̀ méjì kún kò tán síbẹ̀ o ọkọ̀ yẹn tó wá fẹ́ máa rì níbi tí ẹja yẹn pọ̀ dé. bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí í rì. ọkọ̀ yẹn wá bẹ̀rẹ̀ sí ní rì ó jẹ́ ìyanu àwọn yìí kún ọkọ̀ wọn kún ọkọ̀ ọgbà tí ọkọ̀ kìíní kún ọkọ̀ kejì tún kún ó wá pe àwọn èèyàn pé kí wọ́n bá wọn ṣe kí wọ́n bá wọn ṣiṣẹ́ mo ní ilé iṣẹ́ tó dàbẹ̀ ikú bóyá ó ń kú ní ọdún tí ó kọjá ní ọdún yìí agbára ọ̀gá àgbo yóò gbé dìde àmín wọ́n ti ń gbé dìde àrẹ̀mọ tẹ̀síwájú àmín ẹ̀yẹ wo orúkọ ilé iṣẹ́ tí a ti ẹ̀wá iná Orísun yẹn pé nǹkan táwọn ibi tó ti ń sun wá tó jẹ́ ìjìnlẹ̀ àwọn ọmọ mi tí ẹja yẹn ti wá bẹ́ẹ̀ náà ni Orísun ayọ̀ rẹ ní ọdún yìí ayé ò ní dí àmín ọ̀tá ò ní dí kò tán síbẹ̀ bí Ọlọ́run bó ṣe ń pèsè ló tún mọ̀ ń túyàn sílẹ̀ hmm. nínú ìṣe àwọn àpòsílẹ̀ orí kejìlá láti ẹsẹ̀ ìkíní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbẹ̀ yẹn Símónì kan náà pẹ̀lú ìyanu tó wá rí ó wá kó ni pé ohun tó kàn ni pé kó o mọ̀ tẹ̀lé jésù hmm. ló bá ń bá jésù lọ nígbà tó wá ń tẹ̀lé jésù àwa máa sábà pé ní símónì mọ́ ó wá ń jẹ́ pétérù so pétérù yìí òun náà ló tẹ̀lé yóò títí títí títí lórí pé jésù parí iṣẹ́ nípa ti ara dẹ̀gbà jésù kọjá lọ tán ó gba iṣẹ́ náà ó ń tẹ̀síwájú ìjì kan wá dìde sí i òun náà ló wà nù ìṣàkóso orí kejìlá láti ẹsẹ̀ kínní yẹn akọ́yí pé ẹrọdù ó jẹ ọba hmm. tó sì ní agbára lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n agbára kan ju agbára lọ ó wàá ránṣẹ́ pé òun fẹ́ yọ àwọn kan lẹ́nu tí ẹ bá kẹsẹ̀ kí nìyẹn ó ní ẹrọdù sì náwó láti pa àwọn kan lójú nínú ìjọ mo gbà ní àdúrà ọwọ́ ìpọ́njú sànà sí ayé ọwọ́ náà gbẹ lórúkọ jésù ọwọ́ ìpọ́njú sànà sí òwò rẹ ọwọ́ náà gbẹ lórúkọ jésù kò ná ọwọ́ láti bùkún ìjọ ní àkókò náà ó ná ọwọ́ láti pa àwọn kan lójú nínú ìjọ ṣùgbọ́n ìgbà tó mú jákọ́bù ó gé orí ẹ̀ fàì ẹ́ àwọn ìjọba ò pé kí ni eléyìí nítorí pé ó dùn mọ́ àwọn ọ̀tá wọ́n wá tó mú pétérù náà ó fẹ́ sí pétérù bákan náà ìjọba pinnu pé níta ṣe pé a máa gba àdúrà ní ọdún ìmàlẹ́ kó jẹ́ aládùúrà gbogbo tó ń gbọ́ yìí ìmàlẹ́ kó kún fún àdúrà ìjọ tí wọ́n ń wò tí wọ́n fi pa pété tí wọ́n gba jákọ́bù nígbà tó kan pétérù ìjọ gbàdúrà hmm. ọlọ́run wa ṣiṣẹ́ agbára nínú ayé tiẹ̀ náà ọlọ́run yóò ṣiṣẹ́ agbára àmín ní àkókò ìgbà náà mhm. ni Hẹ́rọ́dù ọba eh. sì náwó rẹ̀ láti pa àwọn kan lójú nínú ìjọ. ó náwó láti pa àwọn kan lójú bó ṣe sọ fún wa yes ma. ó sì fi dàpá Jákọ́bù arákùnrin Jòhánù. ó fi dàpá yẹn pé ó bẹ́ orí ẹ̀. nígbà tí ó sì rí i pé mhm. ó dùn mọ́ àwọn Júù mhm. ó sì náwó mú Pétérù pẹ̀lú. kí ni ẹ ṣe fún wọn so ìwọ náà lè ní ìṣòro kan àwọn kan lè máa yọ̀ sí ogun ayé rẹ wọ́n lè máa yọ̀ sí nǹkan tó ń là kọjá nítorí pé ó bẹ orí Jákọ́bù inú àwọn èèyàn dùn ṣé wọ́n mọ ẹ̀jẹ̀ Jákọ́bù ni ṣé wọ́n sun ara rẹ̀ jẹ ni ni pé wọ́n kórìíra ohun tí wọ́n ń ṣe àwọn kan ìdè tí wọ́n kórìíra tí wọ́n náà ń ṣe ṣùgbọ́n àwọn tó jà fún Pétérù yóò jà fún ìwọ náà. àmín. ó na ọwọ́ ó tún mú Pétérù kí ló ṣẹlẹ̀ mà. ó sì jẹ́ ìgbà ọjọ́ ìwúkàrà nígbà tí ó sì mú mhm. ó fi sínú túbú ó fi sínú túbú ó fi ilé ẹ̀ṣọ́ mẹ́rin àwọn ọmọ ogun lọ́wọ́. ó wá ní àwọn akọni alágbára mẹ́rin lórí èèyàn kan ṣoṣo pé ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin o ẹ máa sọ ọkùnrin yìí tó gbọ́dọ̀ jáde o tó bá ti jáde ẹ̀yin lẹ máa ẹ̀yin lẹ máa san ìdíyelé rẹ̀ ó fi sọ àwọn ọmọ ogun mẹ́rin lọ́wọ́ nítorí ìkìlọ̀ yìí kí làwọn náà wá ṣe mà. láti máa ṣọ́ láti máa ṣọ́ èèyàn kan ṣoṣo. ó ń rò láti mú un jáde fún àwọn ènìyàn wá mhm. lẹ́yìn ìrékọjá nítorí náà mhm. wọ́n pa Pétérù mọ́ nínú túbú inú pé o inú túbú nínú túbú ayé tí wọn náà wà ọgbàrúgbàgbò ó pè ẹ jáde àmín ọwọ́ Elédùmarè mú ni ó pè ẹ jáde àmín wọn fi sínú túbú yẹn pé kò sí àǹfààní fún láti jẹ láti mu gbogbo ìgbé ayé tó jẹ́ kó máa gbé ìgbé ayé ìnira láti jẹ ìnira láti mu lẹ́ni agbàrúgbàgbò ó fi òpin sí i àmín ó ní agbàrúgbàgbò ó fi òpin sí i àmín tó wọn wá fi sínú túbú ti inú lọ́hùn-ún yes ma. ṣùgbọ́n mhm ìjọ ń fi ìtara gbàdúrà. ìjọ ń fi ìtara gbàdúrà. sọ́dọ̀ ọlọ́run. sọ́dọ̀ ta ni o. ọlọ́run tó ní gbogbo agbára lọ́wọ́ wọ́n ń gbàdúrà sí ọlọ́run wọ́n ti pé kò sẹ́ni táwọn lè pè àwọn ò ní ẹnìkan tó lè bẹ̀bẹ̀ fún àwọn ṣùgbọ́n wọ́n dojú kọ ọlọ́run pé olúwa ọkùnrin wọn gbọ́dọ̀ pa kó gbọ́dọ̀ kú kó gbọ́dọ̀ kú kó gbọ́dọ̀ kú kó gbọ́dọ̀ kú ọlọ́run náà wàá ṣe òun ńlá. yes ma. nígbà tí Hẹ́rọ́dù mhm. ìbá sì mú jáde uh-huh. ní òru náà mhm pétérù sùn láàrin àwọn ọmọ ogun méjì. láàrin àwọn ọ̀tá tó ti ń sùn yẹn bí àwọn kan ṣe ń gbàdúrà fún ẹ tèmi náà ń gbàdúrà fún ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí agbára ìtúsílẹ̀ ó wọ ẹnu ayé rẹ ó sùn láàrin àwọn ọ̀tá tí wọ́n ń ṣọ́ ṣùgbọ́n àwọn kan ń gbàdúrà kí ni ẹ ṣẹ̀ṣẹ̀ àdúrà wa ṣe a fi ẹ̀wọ̀n méjì dé. lẹ́yìn ìgbà tó wà nù túbú a tún fi ẹ̀wọ̀n dé gbogbo ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́rin ṣe ó já dànù ayé ẹ̀ àmì jésù tí ọwọ́ àṣẹṣẹ̀ mú ni wọ́n já dànù àmì jésù a fi ẹ̀wọ̀n dé ẹni tá a fi sínú túbú a tún fi ankọ́ọ̀bù tẹ́ ń pè ní ankọ́ọ̀bù ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ a tún fi sínú ọwọ́ yẹn pé kò ní òmìnira nítorí pé kí ni àṣẹ ti jáde pé kò gbọdọ̀ lọ mọ́ wọn lọ́wọ́ hmm. ṣùgbọ́n lẹ́ni nínú àṣẹ tó jáde pé wò ní lọ ni bàbá tu ẹ̀ sílẹ̀ ọwọ́ lọ́run ó dá ẹ ní dé. àmín yes ma ẹ̀ṣọ́ sì wà lé ẹnu ọ̀nà wọ́n ń ṣọ́ túbú náà. lẹ́yìn ìgbà tí a fi ẹ̀wọ̀n dé ohun tán àwọn ẹ̀ṣọ́ tó wà ní ẹnu ọ̀nà wọ́n kí ni o wọ́n ń sọ pé kò sí ọ̀nà fún láti jáde kí ló wá ṣẹlẹ̀. sì wò ó áńgẹ́lì olúwa dúró tì í. aleluya aleluya bó o ní áńgẹ́lì ṣe wọlé n ta ní orísun gbogbo agbára nìyẹn níbi tí irin wà níbi tí àwọn olùṣọ́ wà áńgẹ́lì sì wọlé ó bá dúró tì í áńgẹ́lì wá ṣe kinní kan ó wá jí gbáǹgà ìṣètò àpótí báyìí nǹkan kan ṣẹlẹ̀. ó dúró tì í uh-huh. ìmọ́lẹ̀ sì mọ́ nínú túbú. ìmọ́lẹ̀ Ọlọ́run ayélujára ó tàn sí ayé rẹ̀ iṣẹ́ rẹ̀ ó gba ìmọ́lẹ̀ ìdáwọ́lé rẹ̀ ó gba ìmọ́lẹ̀ mo ní òkúta tó wà nínú iṣẹ́ yẹn gangan gangan lẹ́nu ìmọ́lẹ̀ Ọlọ́run ó gbá wọn jáde ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ ìmọ́lẹ̀ mọ́ tó pé àwọn Ọlọ́run kò rí ìlú òkùnkùn hmm. Ọlọ́run á jẹ́ Ọlọ́run ìmọ́lẹ̀ kí ni ìmọ́lẹ̀ wa ṣe ìmọ́lẹ̀ wa fi pé à wo ẹ̀wọ̀n wà lọ́wọ́ yàtọ̀ fún ti géètì o ìmí tó wà léṣe o kí la máa ṣe. nígbà tí ó sì lu pétérù pẹ́pẹ́pẹ́ hmm. lé ẹ̀gbẹ́ òjì hmm. ó jí ó ní dìde kánkán. ìyẹn pé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ yẹn kò jáńgẹ́ yìí lọ́wọ́ ó ní dìde bí àṣà ṣe jáde ó sì dìde àṣẹ jáde sí ayé tiẹ̀ náà ògo Ọlọ́run ó gbé ẹ dìde àmín Jésù ọwọ́ Ọlọ́run ó gbé ẹ dìde àmín Jésù mo ní orísun agbára ìrí ó gbé ẹ dìde àmín Jésù ó gbé ìdáwọ́lé rẹ dìde àmín ó gbé ìgbàlá rẹ dìde àmín ó gbé ìwòsàn rẹ dìde àmín ìwọ tó ń gbọ́ òyìn yìí ní ilé ìwòsàn tó wà yẹn ọwọ́ Ọlọ́run ó gbé ẹ dìde àmín mo ní ìwọ tó ń gbọ́ ọ̀rọ̀ yìí nínú ìra tó wà yẹn ọwọ́ Ọlọ́run ó tú ẹ sílẹ̀ ó sì gbé ẹ dìde nínú ipa ẹ̀ nídètí yẹn ìyanu ṣẹlẹ̀ nínú ayé ẹ kò tún sí ẹ̀ mà. ó ẹ̀wọ̀n rẹ̀ sì bọ́ sílẹ̀ kúrò lọ́wọ́ rẹ̀. ọ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tá a fi sí ní ọwọ́ agbára kan sì tú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ àkọ́kọ́ ẹ̀wọ̀n rẹ̀ sì bọ́ ní ọwọ́ rẹ̀. ó sì bọ́ kúrò ní ọwọ́ rẹ̀ áńgẹ́lì náà sì wí fún un pé di àmùrè kí o sì sán sálúbàtà rẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ ó sì wí fún un pé dá aṣọ rẹ̀ bora kí o sì máa tọ̀ mí lẹ́yìn. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ẹ wo ìyanu tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ó ní dìde yẹn pé kò sọ pé à ah, kọ́kọ́rọ́ la máa fi ṣáńkọ́ọ̀bù tó wà lọ́wọ́ ẹ̀ ó ní dìde òun sì dìde ní tiẹ̀ bóyá ní báyìí ẹ̀wọ̀n yẹn kí ni o ó já ó wà ní mú aṣọ ẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ó yà fi bora ó bá mú aṣọ ó bá fi bora Hmm, hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Ó ní ẹ̀wọ̀n rẹ̀ sì bọ́ sílẹ̀ kúrò ní ọwọ́ hmm. rẹ̀. Tí ìwọ náà bá gbóhùn Olúwa Ọlọ́run rẹ lẹ́ni tó bá gbà gbọ́, ǹjẹ́ o jẹ́ mọ̀ pé gbogbo ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ayé gbogbo òde ayé lọ́nà rẹ lára rẹ nídìílé rẹ ó máa bọ́ ó ní oh, èmi ni Olúwa Ọlọ́run gbogbo ẹran ara ó ní ǹjẹ́ ohun kan àwà tí èmi kò lè oh, ṣe hmm. à ń bá wa sọ̀rọ̀ lórí àkórí wa tí a pè ní Ọlọ́run gbogbo orísun a tún ṣe ń tẹ̀síwájú pẹ̀lú àlejò mi àmọ́ kó tó di pé adé ẹ jẹ́ ká dókè lọ́nà gẹ́gẹ́ bí ìṣe wa ẹ kúkú ti mọ̀ pé a ò ní ṣaláì fi ọpẹ́ àti ìyìn ọlọ́run ọ̀gá ògo pẹ̀lú orin lọ́lọ́kan òǹjọ̀kan ẹ já lọ. Orí ọ̀fẹ́ rẹ̀ nígbẹ́kẹ̀lé mi mo rí gbà ló mú mi wà láyé. Orí ọ̀fẹ́ rẹ̀ Yahweh, I give you all the glory. Yahweh, adoration be unto your name. In Ìyàngó yẹn fọ́ba tó ń dà wá sí tí kì í sùn rárá ìyàn láàyè ọ́ fọ́ba tó ń gbà mí là tí kì í tó gbé. àwọn kan ti kú àwọn kan ti ṣègbé àwọn kan ń bẹ ní mọ́ṣúárì tí wọ́n lè jẹ́ òtítì láì. orí ọ̀fẹ́ rẹ̀ orí ọ̀fẹ́ rẹ̀. wà láyé. Orin ọ̀fẹ́ rẹ̀ ìgbẹ́kẹ̀lé mi. Àánú tí mo rí gbà ló mú mi wà láyé. Ránkà dédé ọlọ́run ránkà dédé. Ránkà dédé ọlọ́run ránkà dédé. Mo dúpẹ́ òṣègùn ọjà Jehova Chineke dàlú. Yeah ọ̀tá ibà bò mí mọ́lẹ̀ ṣebọ lọ́rùn mi ò jẹ́ ń jábọ́. wọ́n dẹ̀ fẹ́ kán torí mi rè rajà ìyẹn látọwọ́ bàbá onípòsí. àánú rẹ ló gbáyé mi rọ ọlọ́run òkè sí oníníṣẹ́ ra rẹ mọ́ àtúnṣe máa padà oníbó ọ̀rẹ́ máa pàbí ti rárá ọlọ́run mi máa padà tó bá lè ti ní lẹ́yìn tí wọ́n rí mi mú. òun kọ pásápásá ń dá o òun sọ lérè ìdílé yìí o orin aládùn ní ń dá o ògo ògo ògo ń dá o. orin ọ̀fẹ́ rẹ̀ orin ọ̀fẹ́ rẹ̀ ìgbẹ́kẹ̀lé mi àánú tí mo rí gbà ló mú mi wà láyé. orin ọ̀fẹ́ rẹ̀ ìgbẹ́kẹ̀lé mi àánú tí mo rí gbà ló mú mi wà láyé. seyamuna muna muna yelala mo dúpẹ́ tó mú mi jàná mo máa dúpẹ́ tó gbé mi sókè mi lọ. Oh, my life. Oh, I give you honor, adoration to your name. Torí pé mo wà láàyè, wọ́n yìnyín o, bàbá ìgbà tí mo bá ti wà láyé ọpẹ́ mi ò lè tán o lọ́dọ̀ rẹ oore ọ̀fẹ́ rẹ ní gbẹ́kẹ̀lé mi àánú o tí mo rí gbà ló mú mi wà láyé oore ọ̀fẹ́ rẹ ní gbẹ́kẹ̀lé mi.